والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته Assalamualaikum warahmatullahi Tiga nama pọ̀ ìwà alákàwájẹ́ olùgbé ìlú ti ní ìdààmú fẹ́rẹ́ lórí ọlọ́láwọ́ ìjọba ìjọba kan ọ̀rọ̀ ìjẹ ohun wọn ní láti ń lẹ̀kọ̀ kọ̀ọ̀kan wá àgbáyé ọlọ́run láti fi kọ́ ọjọ́ bí ọ̀rọ̀ ìlànà ìyá àwọn ọ̀rọ̀ mẹ́rin lẹ́yìn tẹ̀síwájú nínú lánàá abẹ̀rẹ̀ ìwọ̀n yíwá yà rẹ̀ lẹ́ẹ̀kọ́ pàdé ní àádọ́jọ́ àbí lánàá àbí àádọ́sàn lánàá ẹlẹ́ẹ̀kọ́ pàdé ní àádọ́sàn ṣíṣe one fifty nine tí a ti dúró ní ẹ̀rẹ́rẹ́ ìdílé ní àádọ́sán ọ̀gá kan náà. àwọn ẹ̀yà tí a kà lálẹ́ yìí nínú àwọn tí ó gbéra ní ọkọ̀ fún wa ẹgbẹ́ tí a bá wa ìdílé náà ṣe àgbẹ̀yìn wọn láì sọ́dọ̀ tẹ̀sí wọn wọ́n ní àwọn ayẹ̀ ní pátá sí àwọn ìlú ṣọ́dá ọ̀pá lẹ́kùnrin eléyìí ń sọ ọlá tó wà fún àwọn tí wọ́n àbúlà àwọn náà wọ́n bàbá náà ní bàbá wọn pẹ̀lú ìlú káwọn náà kú ó dà ní ẹnu wọn ẹni tó kú sí omi náà ní ìpínlẹ̀ ẹni ilé ó pa ẹni ilé tó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo àwọn táwọn sọ̀rọ̀ yìí ọlọ́pàá àlejò ọlọ́wọ́ ti ká yìí pé àwọn táwọn sọ̀rọ̀ yìí alàyè náà tuntun ni wọ́n alàyè náà ni wọ́n ti lè lò alàyè náà tuntun ni wọ́n. ìyá rẹ̀ ti sọ̀rọ̀ wá wa lè yọ sọ́tà fún ìlú ọmọ àwọn àṣìṣe lé sí. bàbá wa ìlú ìgbòkútọ̀ ni wọ́n ta kí wọ́n kó wá nínú tẹ̀síì wọn. àkọ́kọ́. ilẹ̀ yìí tí lẹ́yìn ikú ló kúrò ọdún ẹ̀sìn ọ̀la kó wà bẹ́ẹ̀. àdìsí yìí ó wà ní ọkùnrin lòún sẹ́yìn. wọ́n á mẹ́tẹ̀ sọ fún wa yìí pé àlọ́kọ́sù bí ìṣẹ̀lẹ̀ lè la nǹkan fi òkú làṣẹ́ ìṣẹ̀lẹ̀ àdéhùn. في علم ẹ̀sìn tí wọ́n á pani sílẹ̀ gbogbo ẹ̀sìn tí yẹn ṣẹlẹ̀ yìí pátá lóru rẹ̀ àyàfi ẹ̀sìn kan lágbára lọ́ka ìyẹn náà á tún mọ́ ẹ̀kọ́ ìrèlè mi náà tó fi ká lọ pàtàkì ìjọba sáà lẹ́nu tó bẹ̀rù kíni kaná òun náà ní tètè tó yẹ kẹ tó yọ kan. Lọ́wọ́ ẹ̀sọ́ ṣe tètè sẹ́mi wá sílẹ̀ àbí ká bá tó ń fi ọ̀rọ̀ tó ń kíkà lọ́kọ̀ tí ó àlẹ́ ní alùpàpù ní ìtẹ̀lé ìlẹ̀ta ìpàdé tó tó ọ̀nà ẹ̀sìn kí òkú tó tó ọ̀nà ẹ̀sìn gbọ́dọ̀ fún ẹ̀sẹ̀ ẹni ló parẹ́. Àlẹ́ ìfowópamọ́ bá wà lè wọ́n sọ́nà ó kàdá ìkàkọ́ àlejò ìlú àlẹ́ mi ti ní ìlú ẹ̀kọ́ lọ́wọ́ mi báyìí báyìí ti sọ̀rọ̀ ẹ̀kọ́ yìí. eléyìí jẹ́ ká mọ̀ pé gbèsè ìjọba ni tó pàtàkì gẹ́gẹ́ bá ti mọ láti lẹ́wọ́ ìlọ́nà tó tójú ẹ̀ ìdájà rẹ̀ ti pọ̀ tó ẹ̀wù dájà rẹ̀ ti pọ̀ tó kò sí ẹ̀mí tó ń parẹ́ àlẹ́ mi ẹ̀ ti pọ̀ láti ṣùgbọ́n tó wá yẹ kí ni lọ́wọ́ tó lórí ìlú ọjọ́ náà òun náà ti wà kéèyàn ṣe gbogbo kó ìlú òkùnrin báwọn àwọn ọba ti ẹ̀fẹ̀ lọ́wọ́ ó bá wà lọ́dún ká ń lọ. kamu untuk melihat kamu. Entahlah, masih pun dalam Al-Quran, apakah ini adalah sesuatu yang berbeda. láti láwùjọ lẹ́bí. ìyẹn tó gbà lọ́wọ́ àbá wa kò lẹ́yìn ìlà ń sọ̀rọ̀. Gbogbo lẹ́yìn ìlà tó gbà lọ́wọ́ àbá àbílá jẹ́ òun lẹ́yìn. Nígbà àbá àbílá jẹ́ òun lẹ́yìn tó ń bá bàtọ̀ kọ́ láti wà lẹ́yìn. Nígbà àbá tó gbà wá ìlú ní àwọn ọ̀dà náà ṣẹ́kà àmẹ́rin. Àwọn èèyàn fẹ́ fẹ́ àbí àwọn òfin ìrètí nípa láti dúró. Mo láti wá ẹgbọ́n tó sọ àbá àbámúlò yáyá àbá àwọn ìyá àdúgbò aládàá àti ìdìní náà ni wọ́n. látara ẹgbẹ́ náà wọ́n bèèrè lẹ́yìn lórí wípé bẹ́lá fún ìlà náà ti lò láti wá lè kọ́ ẹjọ́ ìwà áwọn àbí ẹ̀sìn ìlà gán wọ́n wá kọ́ ọ tó ka tọ́nà sáà níjọ́ náà lọ́wọ́. wọ́n wá sọ ìdẹ̀gbọ́gbà tí wọ́n wá papọ̀ pé yá tún òwò òyìn ìbáadá òwò dáńgòlà gbogbo àwọn yóò wà mẹ́yẹ àwọn tá a lè pè ní dúlápò ìdọ̀rọ̀ sí àwọn ìtẹ̀lé àwọn ìsopọ̀ papọ̀ òun kọ́ ló kó àwọn ìdájọ́ tó gbéra ìyáàmà òwò àtàlẹ̀ á wà ní òwò ọmọlúwàbí lọ́kùnrin ló tẹ̀lé wa ìwò ọmọlúwàbí là á wà wọ́ta lẹ́ni tí wọ́n à ní kí ìdábẹ́ mú. Múwa kẹ́lú àbúwẹ̀ yìí, ìtumọ̀ ẹ̀dá ti pé táà ní ní ìgbẹ́ká tí òbí ìrìn pẹ̀lú wa. Ìtọ́jú àbàtúmọ̀ ẹ̀dá ti pé wọ́n láwọn sọ̀rọ̀ bá yà bẹ́ẹ̀ lọ́wọ́ àtẹ́ni yìí pé fún náà máa bú àbáwá àbúrá tó ń lè ọlọ́dẹ ìbá nàìjíríà tó ń tilẹ̀ sí ẹgbẹ́ òun kẹfà ìhà àmàlà àkọyé kọ́ àtúrà ìgbà bẹ̀rẹ̀ ní ìsàlá àwọn tẹ́wọ́n kò ní ti kẹ̀kẹ́ pẹ̀lú wájú náà gbogbo ọ̀tọ́ rẹ̀ mọ́lẹ́ láláyé tọ́fẹ́ lọ́wọ́sọ láláyé tọ́fẹ́ ní ìkàkọ́kọ́ lóríṣiríṣi tẹ́lẹ̀ ẹ̀mọ́ àwọn ọ̀fẹ́ níláyé ọ̀yà wa lọ́nà àdáyé gbogbo wa lọ́wọ́ lọ́nà àdáyé ó kú láíláí nínú kẹ̀kẹ́ lọ́lẹ̀ o ó kú gbogbo tó bá yìí ṣé kọ̀ náà. tó ń wọlé máa lọ́jọ́ pé tó tún lé ọmọ ẹ̀ àwọn akẹ́wọ̀n yẹn. Gbogbo á lọ ọ̀la ọ̀la aráwọ̀ ọ̀nà tó lọ́wọ́ ọ̀fẹ́ yọ́bọ̀ kù wá sí. Ọ̀nà tó wá sàwáyé ó wọ̀ kù kẹ́yẹ olúwo ọ̀gbọ́dọ̀ lọ́wọ́. Gbogbo àwọn akẹ́wọ̀n yẹn kò tún lé ọmọ

fún wa pé ayé ẹ̀sán náà wọ́n ṣe wọ́n wọ́n ṣe wá jíjẹ táàlẹ́ ní ńjọ́ náà. wọ́n yìí ó ní ẹ̀ṣẹ̀ fi o ní bá tí wọ́n ta mọ́tò yìí o ọlọ́lá láyé o aláṣẹ láyé o láyé o ọ̀ọ́ kù gbogbo wa gbogbo tó àní lè pẹ̀ká. Níbi táwa dé yìí, ẹ̀mí ọmọ ènìyàn tó bá lọ́dún sí tó bá wò ká. Tí àwọn ìwà ń kúrò wájú ara wọn, ìyá wa ṣáná ló bẹ̀ níwájú àlẹ́yìn. Àlẹ́mi ni ọjọ́ táwọn yìí kọjá ẹlẹ́yìn wọn kọjá ara náà náà. Dèbí dèbí ẹ̀rọ kú ọ̀gá kó tẹ̀ lé dúdú wọ abẹ́ ìjẹ bèlè wọ àwọ̀ ọ̀bẹ alábẹ́. Ìṣẹ́ ìgbọ́nà ti agbára dé. Tọ́lọ̀ bá láwọn àìkó rò máa ń sọ̀rọ̀ ẹ́ àwọn alówó ara wa kó tẹ̀ lé kó lè rántí kẹ̀kẹ́ tó yẹ mọ́yẹ̀. Ìjọ́nà. Ibi tó gbọ́nà tó lágbára dé. Àgbẹ̀fà ìrìn àrí níbi tó dé. Yẹ̀fọ́ wá sí ní ọkọ ẹni tó wà tó sí ọkọ olùkọ́ àgbà pé alẹ́ mẹ́rin fún alẹ́dà ìjà ni èyí lọ bá gbogbo ilé ìwé tí ò sí ẹnì kẹ̀kẹ́ tí ò wà lábẹ́ àkókò èyí ọlọ́wọ́ wa tẹ́lẹ̀ láyé náà bẹ́ àkókò ilé wa fún fẹ́ ẹ̀ka láyé ẹ̀rọ ní nígbà tí òye ìtumọ̀lẹ́ni ẹ̀ ọ́ bá bọ̀ ẹ̀ lọ́wọ́ ta nígbà tí mọ́lẹ́kùn ìyá òun. gbogbo ẹ̀yọ́ lọ́ba gbogbo ẹ̀yọ́ lọ́ba ayé gbogbo ayé sẹ́yìn náà máa rí kan oríṣiríṣi ìṣẹ́ tí wọ́n fún yàn kódà òsì máa ń gbẹ lórí ẹ̀ pẹ̀lú orí a máa ń gbẹ lórí àwọn olùsí làwọn òsì táwọn ọ̀rẹ́ ilé ọ̀wọ́ ẹ̀ òsì máa ń gbẹ lórí ẹgbẹ́ àwọn òsì dáná òsì ní fún àwọn àgbàdo àwọn òsì ní ní jáde fún náà bá àwọn owó ní ipò ní òsì náà máa ń ọba ń ẹ̀ ó bá lè dàrú kọ́ dàrú. gbogbo tó wù kó lè wà gbogbo tí máa ń fún ní kó ká lóko láti òkú jẹ́ o. òun ẹni bí wọ́n kẹ́tẹ̀ yóò máa wá lóko ní òkú tó tọ̀ ìfẹ́ tó lè pàdé àwọn tó lè kú láwọn lọ. gbogbo tó wù kéèyàn lé wọ́n máa ń fún yàn káfíńtì ọlọ́run àyè òun ló bá tẹ́ ẹ pé mo fẹ́ lábẹ́ ìkápá òun àlẹ́ mi láyà bá kiri áàdì ní áàdì ní jẹ́nà kò lẹ́tọ̀ọ́ lẹ́nìkà ilé tó wà ní jẹ́nà áàyè ìdìbò wà ní jẹ́nà kó wá ti wà ní jẹ́nà wà áàdì lọ́wọ́ ẹ̀ àbẹ́kùtù àdìgẹ́nà wọ́n ti wá bẹ́ẹ̀ lọ́wọ́ yìí pé lágbájá kan sàwọn wà ní mọ́tàrà kọ́rọ̀ méjì wà àdìgẹ́nà wọ́tọ́tọ́ àdìgẹ́nà àyàtúkọ́ ọ̀sán àbòjì alábòjútó àwọn rẹ̀. abẹ́rẹ́ láti ṣètò à àmọ́ ọdún ìgbàgbọ́ ti di rárá. Nígbà tí mo ti ka ọ̀rọ̀ rẹ̀ lọ́dún kábàáyé pé báyìí nínú àtàwọn

àwọn akẹ́kẹ́ kan fẹ́ tó ní dènà sáwájú láti wò ní kàtà sọ̀rọ̀ rẹ̀. Làbẹ́ ti sọ wá sí pé àná àti àti ìjẹ́nà láyé pàtì àti àti ìjẹ́nà sọ̀rọ̀ sọ̀rọ̀ ní kàtà sọ̀rọ̀ àti ìjẹ́nà ayé ìdìbò láti ìjẹ́nà kọ́ wá wọ àti ìjẹ́nà tán. Bákan náà láyé pàtì àti àti náà sọ̀rọ̀ sọ̀rọ̀ ní kàtà sọ̀rọ̀ ọ̀wọ̀ náà kọ́ wá wọ náà tán. Yẹ̀tùlú tèmátìlánà káńtì ọ̀nà wa béèrè lọ́wọ́ ẹ̀ pẹ̀lú àgbòkú tó ti fẹ́ nìkan káwé gba ìfọlọ́wọ́ rẹ̀. bákan náà wàrà yàgbà lè áàdì lè áàdì náà àyẹ̀dùkú àdáàrọ̀ wà áàdì lè áàdì jẹ́nà tiẹ̀ lóhùn mọ́tàmùbì àtà lọ́kùnmá. àdájọ́ ìfẹ́ ẹni kò lẹ́tọ̀ fẹ́ẹ̀ni kan tó wọ lẹ́nà kó wá ní síbẹ̀ nìkan nínú ọmọ àdìjẹ́ náà wọ́n wá béèrè lọ́wọ́ wọ́n tó wà tó lẹ́yìn ọmọ ìṣẹ́ nínú ìṣọ́lá yìí tó bá pẹ́ wá ní sọ́yìn. ẹni àkọ́kọ́ tó tó bá náà kò ní wá àdìjẹ́ náà kọ́ wá láàdìjẹ́ náà kọ́ wá lẹ́kọ̀ọ́ wá bẹ́ẹ̀ lọ́ba lápẹ́yà òṣìṣẹ́ nínú ìṣọ́lá yìí. ìjọba yìí ní wà lọ́wọ́ rẹ bá mú àdébẹ̀ tó rẹ̀. bẹ́ẹ̀ náà ni ẹnì kan tó ọmọ anáná òun sì wà tó ná kó máa jẹ ìyá ná kó wá tó yóò tó ẹ̀ka ẹ̀ mùsùlùmí láti máa ń fẹ̀ wá ẹja máa kọ́ ní ọdún ẹja máa bọ́ ọlọ́run ẹja máa bọ́ àdáyé ẹ̀yẹ́ ọmọ ẹ̀jẹ̀ wà wá mo ò ní ṣe ń ṣe patisẹ́ẹ̀tì ní ti ṣe ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ọ́ wà lọ́wọ́ rẹ̀ ẹ̀sẹ̀ ẹlẹ́kọ̀ọ́ tó wà lọ́wọ́ rẹ̀ tó bá jáde láyé ó lè tẹ̀lé kókó sí olóore tó wá níwájú ọkọ̀ àjẹwò tó fẹ́ mú àwọn sí olóore tó lágbára lọ́nà àdéhùn láwọn olùfàdúrà òun náà ní kí lóun tún lóun rẹ̀. Inú wa lè tẹ̀lé kí lóun wọ́n ní ara rẹ̀ wọlé lẹ́yìn alábi tó wà ìfọ̀kọ̀ bá wà ní ọ̀sẹ̀ rẹ̀. Alábi kọ́dà ó fi sórí ìgbásí kẹ́lẹ̀ mẹ́fẹ̀ bá ẹ̀ka létí lórí yẹ̀kẹ́. Àwọn ọ̀pá ẹ̀kú ṣe padà wọ̀. Ọ̀pá ti lé sí lórí yẹ̀kẹ́. Tẹ̀ bẹ́ẹ̀ ló máa àbúhádìlà bọ́bá tí wọ́n àṣìṣe náà wọ́n là tó sọ̀rọ̀ sí ọmọ iná tó wọ iná tiẹ̀ tí ó lọ yóò fa ikú tiẹ̀ lẹ́kọ̀ọ́ olùwà nínú ọlọ́wà nínú. sọ̀rọ̀ lọ pé ìwà àgbàtà ń sọ yẹn ní lọ́nà lọ́nà kò ní ṣe kéde káyé ń bí omi. Tẹ̀lẹ̀ pé jọ́nà àti sọ́lẹ̀ tó àti ìdílé láti kà á. Á nínú kẹ̀kẹ́ lọ, kò yé wa. Kódà, wọ́n gbọ́dọ̀ àti ìdílé náà àwọn bàbá bẹ́ẹ̀ lọ́la náà náà kọ̀ọ̀lá fún na kọ̀ọ̀lá kẹ́yìn bá bóun ló wá jẹ́ ìyá nàbì wàyí nàmá náà ti bá àwọn bá sáwọn lọ́wọ́ sáwọn lọ́la á wà bá ọlọ́run tó bá wù ní àìsí bàbà lẹ́sẹ̀ láì ní aṣọ ọlọ́run yóò táà fún ní sí ìdábẹ́ òbí kẹkẹ táà ní jọ́nà á ti jẹ́ nìkan pèsè fún wa láti قال أنا من الحسنات والسيئات أها قالوا لي سواء كنت تقول الرؤيا أو لا أنا لا أقول لك وأنا أنتم كما تقولون على اليوم wọ́n yẹn lágbájá jẹ wọ́n yẹn lọ́la jẹ àdúgbò ti bàlá sọ̀rọ̀ ẹ̀ fún wa. dáadáa rẹ̀ wọ́n wà mí náà àdúgbò ti kọjú òun àti sábà àbúrò rẹ̀ rà táwọn ẹni sọ̀rọ̀ ẹ̀ yọ̀ pẹ̀lú ẹ̀ àní bá àwọn sọ̀rọ̀ àjọ àní ẹ̀ àtẹ̀síwò náà mọ̀ bìbì àtẹ̀síwò náà má lè mọ̀ bìbì àtẹ̀síwò náà má lè mọ̀ bìbì ìṣe ẹni ẹ̀ máa ẹni tá a lè pè ní òdìdú ṣé ọ̀rẹ́ tí ó ní ìgbàkátá tí tó kẹ̀ ní ìlànà láti inú bí ìgbà tí ó rẹ̀ ká mú lóko pẹ̀lú bẹ́ẹ̀. Àlẹ́ ni alóòsì tí a fẹ́ sílẹ̀ alóòsì ọ̀rọ̀ yẹn kò yá ọ̀rọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ ní táwọn gbọ́yé àwọn náà wá fẹ́ sọ fún gbọ́yé wà lẹ́nu káwọn lè rẹ̀ kọ̀ọ̀kọ́ kà wọ́n á ní alóòsì sí ká sí nínú wa. Ẹ bá wọn kàdé alóòsì lọ́dọ̀ tí wọ́n fi yé ìgbà lẹ́nu sọ yìí o. Mọ́lá màtá mọ́tà ní àmàlà wàrà màtà òun lẹni tí ò ní ìjàmbá kankan láyé ẹni tí ò ní wọ́n ní tí ò kọ́lé ní tí ò ní kankan ẹni tá a wà ní mọ́fílísù yẹn àdébí ní ìfẹ́ ìwúwo ní ọ bẹ́ẹ̀ kọ́ ọ ìfẹ́ ní mọ́fílísù ẹni tí kíkẹ́ mọ́fílísù mẹ́rin ó nínú ìṣòro àdébí máa yá sí yáwó àlèkìyà máa lè sọ láti wọ sí yá lè wọ zẹ̀ká. ó sọ wọ́n ṣe kí ọ̀gbìn àlèkìyà mà wọ̀n láyé ó sọ wọ́n ó dé pẹ̀lú ìwọ ó máa ń kí ìwọ rẹ̀ pé wọ́n sí yá kó làwọn ń báwẹ̀ wọ́n zẹ̀ká kó làwọn kò sẹ́ni tí ò lè bú kò sí ẹni tí ò lè a máa bèé kú a máa bèé kú ká ní ní jẹ́ pọ̀ wáyé bá kú náà ọ̀lẹ́ àwọn òṣìṣẹ́ lọ́wọ́ ọ̀hún. Tòun pé yóò láwọn èkú rẹ̀ ṣe é yára ẹ̀ ndị á bí kàá lọ fún àti ìyẹn ìjẹ́ ló ìwọ̀n ẹ̀sẹ̀ pé ó kí ìwọ̀n láyé o ìwọ̀n ẹ̀ka ó báwẹ̀ láyé àwọn ẹ̀ka ó lọ kàkà láyé ńlá ọmọ dúkìá àmọ́ ẹni tá à ń sọ yìí kò ní sáta màáda òun mẹ́fà tó dúró eléyìí wàkọ́ta màáda òun náà ló tún pa ọmọ eléyìí ó tún kú lọ́nà orílẹ̀ tó ń yọ ọ̀rẹ́ ìtọ́jú àwọn àdàbọ̀ ẹ̀kọ́ wọn àti ìdáàbòbò rẹ̀ wọ́n ti mú ẹ̀ka jáwé òṣìlọ́wọ́ ẹni tó máa ń sọ yìí olùrànlọ́wọ́ tó òṣìlọ́ ní lọ. nígbà bẹ̀rẹ̀ sí àwọn ọ̀rọ̀ lọ́dáwọ̀ àná ní gbogbo ẹni bẹ́ẹ̀ ọkọ̀ àwọn méjèèjì ó ti sọ̀rọ̀ máa wàá kàdà máa dà ága ọ̀sẹ̀ tó ń ga ẹlẹ́yìn lọ́nà ìtọ́ ọ̀sẹ̀ owó ẹlẹ́yìn lọ́nà ìtọ́ láti máa ń sọ fúnra wá ní owó ìgbà tó ń lò ní. Ṣé kí wọ́n jẹ ìwọ́n ní o, wọ́n fẹ́ jẹ tí ó jẹ́ ìyá o. Lójú wá sí ọ̀gbìn ìyá ìyá ọ̀gbìn ní tó bì sán ti fẹ́ ẹ mọ̀ lẹ́kùn yẹn, wọ́n bá ṣe Wọ́n mọ̀. Wọ́n yẹn.

àyàn tó ní ó kó patisipéètì níbi ìpànìyàn ẹ ọlọ́run sánú wa àwọn èèyàn láyé lórí sáwọn èèyàn bá ti tì mí àwọn èèyàn ti mí náà tó lọ sẹ́nu bàbá yìí o ṣùgbọ́n kàlá pọ́jú lórí yìí ìkàlá pọ́jú lórí yìí ó ní nínú nínú ilé ẹ̀ ẹsẹ̀ bàtà bẹ́ẹ̀ wọ́n ní wọ́n bá méjìlá ẹ̀ṣẹ̀ kàlá ní twelve wọ́n bá mọ́kànlá tí ọgbọ́n ìwà bá ti ṣe ìdáàbò ọwọ́ ajẹ́ méjìlá ó sì láwọn apá gbogbo wọn náà ní ìṣẹ́ ìṣẹ́ olóró bàtà méjìlá o èyí orúkọ ọ̀kan lórí bàtà méjìlá wọ́n ti pa gbogbo wọn náà. eléyìí náà títí tí mo sọ̀rọ̀ bá ní kí o rà wọ̀ ọ̀rùn náà bọ́lá bá ní láwọ̀ tó ń bá ní olóró ọ̀rùn gbogbo tó níyẹn tó ti gbọ́ pé dàbí ìyá àwọn tó ń jẹ àwọn ẹni tó ń pa àwọn ẹni wọn ń bẹ ẹni tó àdébí ni wà tọ́nà bá kódà ó jẹ ilé yìí lọ́nà ìtọ́ tẹ ọ̀fẹ́ lómi jẹ lórí wípé ẹni tó lórí ìgbà ìgbéra ó Amẹ́ríkà ó tẹ́sí ní ẹ̀ríkà àti ó tẹ́sí ní ìṣèdúrókòlóró ó tẹ́sí ní ẹlọ́dúnkámá fẹ̀ báyìí bàbá olówó bàbá onígbò bàbá ọlọ́lá èyí ọmọ láti lọ́wọ́ àwọn ọ̀rẹ́ nítorí òdúkúrò gbọ́nà ọ̀tá rẹ̀ òdúkúrò gbọ́nà owó rẹ̀ òdúkúrò gbọ́nà. àbẹ̀bí ní àpapọ̀ sọ yìí òun náà ló kún sí àjẹ ní tí lọ́nà ìgbọ́. àbẹ̀bí fa yóò kọ́ ní asanẹ́tì wọ́n wà fún eléyìí ẹni tó ti kú wọ́n mú dèdè tó ti dé èyí tó yẹn dèdè tí ṣe oníkẹ́kẹ́ yóò di sọ láti ọ̀hún ìrìn àjẹ́ náà. bákan náà mẹ́ni àgbàdo ti ní wàhálà àgbà wọ́n kú sí i náà ẹni tó pa ọmọ ẹni tó jẹ owó rẹ̀ lọ́nà àìtọ́ ẹni tó pa lọ́nà àìtọ́ ẹni tó fi àjẹ lọ́nà àìtọ́ ni wọ́n ti wá gbogbo àwọn dáadáa yìí mú ààrẹ zàkà tó lọ yìí ni wọ́n ti fún ipá àwọn yẹn yẹn.

nínú àwọn ẹni tí ó kú àwọn ẹni tó parọ́ má àwọn ẹni tó jẹ owó wọn lọ́nà àwọn ẹni tí ó pa lọ́nà ìtọ́ àtàwọn tó fi àṣẹ lọ́nà ìtọ́ wọ́n mọ̀ wá fún nínú ẹ̀dá àti ẹ̀rí ó kù dáre àtọ̀yà wọ́n mọ̀ fún nínú àdùnṣe náà pàtó àti alẹ́ yìí wọ́n wá ti sínú tẹ̀lọ̀ kó tẹ́tẹ́ tí bá mú nínú àìsá tẹ́nìkan ó lè jẹ́ pé àìsá tí wọ́n mú kúrò náà ní sẹ́yìn ló tọ́ ọ̀bà àríyàn tó wọ́n fi máa jẹ́ náà wọ́n wá sí ipò tiẹ̀. tẹ̀wọ̀ yìí pé nígbà wá bí ó bá wọ̀ nínú ẹgbẹ́ arábìnrin nínú ọ̀kan wẹ̀ tó mà lẹ́yìn náà tó lè àfihàn náà wọ́n wà ní ìwòsàn náà. eléyìí náà wáyé jà gbèsè pẹ́pẹ́ o ìyá ọmọ làkejì jẹ́ pẹ́pẹ́ o ìsàbòsí fún ni ó wá fẹ́ o ìyá ló wà á tó tẹ́kọ̀ọ́ ní tó kọ́ wá rẹ̀ wọ́n sọ́là nínú àwọn àtìsí rẹ̀ ní olùwọ́lẹ́dì náà ti di ẹ̀rẹ̀ làwọn àti àwọn ìjọba fún tàbí sẹ́fẹ́ nílá tó máa mú ya tó máa mú ta tó máa mú ya tó máa mú ta. ولديه دين ما دخل الجنة حتى يرضى عنه النبي صلى الله عليه وسلم أنبي أوصي الدم من الأول ما في جلوه kárí ọkùnrin jẹ ọwọ́ àti ọjà gbogbo ọ̀dọ̀ ọ̀rọ̀ àwọn wá pa wọ́n lẹ́ẹ̀kejì náà ó tún wá ní ńláńlá lẹ́ẹ̀kẹta ó tún ní ńláńlá yẹn ní ńláńlá ti pọ̀ tó yẹn àwa bá a ó sọ̀ wọ́n ní àwọn gbèsè kan lọ́rùn gbogbo ládá tó ní lórí tó ti tàbí ládá rẹ̀ ó yẹn ó ní máa ń dàpọ̀lá tó wà rọ́rá ní ìwádìí fún àwọn lọ́wọ́ máa lẹ̀ lẹ́tọ́ jẹ lówó kí ló dé lùsìlá rẹ̀ tún táyé sí lùsìlá rẹ̀ tún sọ̀rọ̀ sí ẹni tí ọba ta ní ọba tẹ̀ ní ọba tó ọba tẹ̀ ní sọ́tẹ̀ ní àbẹ́ ìta ló wà ó lọ wà láyé máa ẹni tó jẹ ní kó kéré o ẹgbẹ́ ìjà wà ní ẹni tó máa yàn yàn jẹ́ o gbogbo tó dáa wù yìí ọjọ́ tí mi àti ẹ̀ láti wájú ọlọ́run gbogbo tí mi jẹ́ gbọ́dọ̀ kò tẹ́ ìjọba wájú ọlọ́run gbọ́dọ̀. àbá ni ní ìmọ̀ọ́mù ni ní ẹ̀sìn wọn wọ́n sọ̀rọ̀ bí ìmọ̀ọ́mù yẹn yẹ ṣé àbá wọn sọ̀rọ̀ ọ̀bá yẹn yẹ. gbogbo tó ń wọlé ní gbogbo tó ń wọlé jẹ́ àìsí ẹ̀yìn jẹun lànà ìlú ti sọ́nà ìgbà ìṣẹ́bà fún ìyá fún tẹ̀lé à lọ́pùpẹ̀lẹ̀ mọ́lẹ̀ mọ́ àìlápọ̀tọ̀ màkánà àlejò ẹ̀mí mo ní ní tó fi ń pé ó yẹ kó máa wà pé tó máa bá lọ́wọ́ ọ̀rọ̀ àlejò lásán fún àyè ń pé báyìí ní ilẹ̀ tí máa ń dá àyà ń yàrá fi yú wọ́n fẹ́ láláyè نفس المؤمن مؤلف لا يعني مصري مصري مصري ما بيجي تظهر ẹni títí ìfọ̀jẹ́ oníṣẹ́ ẹni tó ìlú rẹ̀ pé àwẹ̀ rẹ̀ pé ọlọ́run kí ọmọ sàkà wọ̀ nínú ẹni tí wọ́n bá rí wọn nínú ẹbí ó dàbí kẹ̀kẹ́ kékeré bá fi jọ nínú ẹbí kó ṣe ká sẹ́ni tó. Gbogbo wọn lọ sọ̀rọ̀ yìí, gbogbo ká sí wọn wọ̀pá ẹ̀kọ́ ti bẹ̀rẹ̀ lórí ẹgbẹ́ tí ìdáná ẹni ọlọ́wọ́ àti ọ́ ìtawà náà ó ti nínú ẹbí náà káwọn tó lè lọ ní ìṣẹ́ wọn tẹ́lẹ̀ ẹ̀tọ́ tó nínú sí ọ̀pọ̀lọpọ̀ ẹbí wọn yìí ẹ̀tọ́ ilé ada nìyẹn ẹ̀rọ tó wá dá bẹ́ẹ̀ tòun ti bẹ́ẹ̀ ó tún ti tètè sọ̀tọ̀ o ó tún ní àwọn ìrẹ́jẹ o tó bá ti gbé òwe rẹ̀ ìyá náà àbí tó tọ̀ wá jáde láyé tó ẹ̀ wọ́n máa bá tó kó lórí pé tó lọ́wọ́ tó kó wá dìde ẹ̀mí ó tọ̀ wọ́n òṣìkà nìkan o wọ́n ẹni tó wá kú àwọn àyà yìí yẹn yá tó ṣe kó pé lẹ̀ kódà tẹ́lẹ̀ ẹ̀rọ òkúta tó ń tẹ̀lé wọn sọ ní òun náà láti ṣiṣẹ́ àti ìfọ̀ wọn wà ní ìlọ́sọ́tà títí sọ fún akẹ́ àwọn àwòṣù àdá àdàdà àdìgbò láti rí kẹ́ńtà. tọ́wọ́ wá ti fún pé èèyàn bá wá lọ bọ́ nínú gbèsè yìí téèyàn ní gbèsè lọ́rùn téèyàn lábò ẹni kankan lọ́rùn ẹ̀mí àwọn tó wá kúkú ní ogun ìjà ìwé tó wọ́n bá lè lọ láti wọ́n máa pé bàtà àyà oríṣà ọ̀bì rẹ̀ yóò gbà kó. Ìlú àwọn ẹni yìí, àdébìnrin àwọn ọ̀dùnkún adà àlànà ti bá ti jẹ́nà ẹ̀mí wọ́n wà ní ibi odò kan tó wà ní ọ̀nà ìjẹ́nà. Àdúgbò máa ń pé àbàtà kan tó ti ń pé di àìjẹ́sà ló ń wá mọ̀kọ́rọ̀ ìyàwó bá orúkọ àìjẹ́sà náà ló ń wọn ṣe ìbá ìpàgọ́pà bàtà náà òdò náà wọn ṣe bá rẹ̀. yàtọ̀ nípa àdéhùn ní kúkú òun náà jẹ́sà ibẹ̀ láti kí ìjẹ́ ọmọ wọn ti máa wá látàgbé jẹ́sà ló pọ̀ náà kò àti ìjà ló máa wá ní àyè wọn ló máa wá ní ọ̀rọ̀. yàtọ̀ nípa káwá náà káwọn ọba àdìgbé kan nínú àwọn káwọn òwe. Ilé ìjà àwọn ọjà ilé ìjà kan lánàá tó ti pín àwọn àǹfààní tó wà bẹ́ẹ̀ òun ni ilé ìsìn sọ̀rọ̀ wa. Àyà tó tẹ̀lé ọlọ́pàá àdìgbé wọn tó ń wá pé àwọn ilẹ̀ ń ṣe sọ́dọ̀ lọ́ní ìṣúná ẹ̀rọ lọ́ní àlẹ́yìn ẹ̀ńsẹ̀já fún àṣìjà fún ìlà. الذين استجابوا لله والرسول من بعد ما أصابهم القرح من بعد ما أصابهم القول للذين آمنوا واتقوا lọ́nà àná. wọ́n ní àwọn ọmọ ìṣẹ́wọ́n ndị ìṣòro dáhùn yìí nínú wọn ni àbá àbúbákà àbá àbúbẹ́yìn wọ́n wà ní wọn lọ́nà lọ. wọ́n ní ẹgbẹ́ pàtó jẹ́ pé áàrùn ní ọmọ yìí kọ́ ọ́rẹ́ àgbọ̀ yìí wọ́n bí àdúrà bá wà ọlọ́wọ́ àtúntò lẹ́nu ìgbà wà. wọ́n ní ìyàwó ayé àyè kọ́ ọ̀dà bíi ẹgbẹ́ àyè ìsọ̀fin قالت لعائشة رضي الله عنها من كان أبوك من الذين استجابوا لله ورسوله ó ní bàbá rẹ̀ fẹ́ máa tọ́ lọ́wọ́ tó ti yóò bẹ̀rẹ̀ ló fẹ́ bá di máa tọ́ ọba fún wọn lọ́kọ́ rẹ̀ lẹ́yìn ọ̀pẹ tí wọ́n ti fara kó lórí òun ẹ̀rì ọ̀rẹ́ ẹ̀yẹ wọ́n yà ní ìnáwó sọ pé yàtọ̀ ó sì ọ̀rọ̀ àti sọ pé yàtọ̀ ó sì lábọ́ ọmọ ẹ̀lò rẹ̀. Nǹkan àbàwọ̀ ẹ̀ka àwọn bàbá rẹ̀ méjèèjì àlejò ìlò já ó lo mùsàkà fún ápù ẹ̀yẹ. Bàbá rẹ̀ méjèèjì sábọ́pà lérò òun ni àbáwa Zùbẹ́yì. Àbáwa Zùbẹ́yì àti àbáwọ̀ àbáyé àwọn méjèèjì náà sọ àbájáde ni wọ́n wà. àwọn méjì mẹ́ta tí wọ́n fara kó pẹ́ lórí ogun wù. wọ́n náà méjì mẹ́ta tẹ pé bí nàìjíríà ti náà gbàjá wọ́n ń rìn láàyè wọ́n wọ̀ tó wọ́n fẹ́ náà tó dára lọ́wọ́ lórí ìjọ náà. mẹ́bàá ti máa bọ́ fáwọn ọ̀gbọ́n ní kọ́rẹ́ ní ẹ̀ka tí wọ́n ti fara kó pẹ́ lórí ogun wù yawaita wani kama nzora wa muslimuna minguu ikatawa muslimuna kuwakouu wàbọ̀bà tàbí ìṣòro wa wà lẹ́yìn ọ̀sán náà sábà máa sọ̀rọ̀ lọ. ó sì dájú pé lójú omi wúrú yìí náà tó bá tẹ́lẹ̀ náà bá tẹ́lẹ̀ náà tó bá wọn bá bá wọn bẹ̀. wọ́n wá páyà yìí pé á yẹ ìlú tó bá lọ jẹ́sí pé àwọn mùsùlùmí wúrú padà wá bá àdéhùn bá kù wá. Nígbà wa tí wọ́n dáwọ́ sòkè ìjọ náà náà ní àbáwọ̀ àbúbákẹ́ àbáwọ̀ ọ̀bẹ́ àtàwọn míì náà. Ìyẹn tọ́wọ̀ wà ní ìjọba ń bọ̀. Wọ́n ní ìwà ni tọ́wọ́ kò sí òun láyà yìí. Tọ́wọ̀ wà ní ìjọba ń bọ̀ ní àtẹ̀lí náà. أعطى وأنه كل جمعة وقيل ومن إن الآية من أنزل به والليل يفعل أفضل الشيء àwọn méjì sẹ́nu àwọn tí wọ́n wá láti ìdílé wà ní alùpàdé àwọn méjèèjì yìí wọ́n náà náà bẹ́ẹ̀ sọ àwọn tí wọ́n fara gbọ́ pé lóko kódà dépò pé yàtọ̀ wọ́n kọ́wọ́ àdúgbò máa lásán yìí wọn ò lè dá wọn ò lè dá dúró gbẹ́mẹ́rẹ́ kò lè dá dúró dáadáa wọn níbi tó fẹ́ tó bá fẹ́ rìn yóò fẹ́ ti fẹ́ yẹn rẹ̀ ṣe pọ̀ wáyé ẹ̀gbẹ́ yẹn ti gbé wọn kọ̀ wáyé ẹ̀ nìkejì lẹ́jẹ̀ níbi rìn lọ kò lè dá rìn. báwọn méjèèjì yìí àwọn náà fẹ́ nu wọn lọ́dún náà lọ́wọ́ mo máa lẹ́nu tí ó fẹ́ pẹ́ yín pé bọ̀ àwọn òṣèlú wọn lọ yóò ẹja fọ́ra kalẹ̀ o wọ́n wà lọ wọ́n tún padà bọ̀. Tí wọ́n ti wá múra kalẹ̀, tí wọ́n lọ níjọ́ náà, tí gbogbo wọn pé ìyẹn lọ̀rọ̀ àkọ́kọ́ tó bá àti ìjọba kan pẹ̀lú pé. Ẹ àwọn wò ó wọlé láyé tí wọ́n dà àbúrò báyìí ẹ yá àbúrò sáà ẹ̀yìn ó àwọn ìyẹn rẹ̀ lórí ẹ̀. tí wọ́n bá ti sọ bẹ́ẹ̀ wọn náà sọ ọmọ àgbẹ̀tọ́ tó tó òkú wọn náà ní. àbí ẹ bá ti mọ yẹ ẹ tí wọn bá wọn àti tí wọn bá ti yẹ ẹ lọ tó tó òkú wọn náà ní. èyí tí wọ́n ti ṣe wọ́n lè láti lọ́wọ́ lọ́wọ́ gbogbo akẹ́kọ̀ọ́ ti tó lọ báwo ló ti ṣe o gbogbo àwọn èèyàn tó kó ìmọ̀ sọ sí kíni o bẹ́ẹ̀ àwọn ẹni sọ yìí àwọn ẹni tá sọ yìí gbogbo ọ̀rọ̀ tó ń sọ sí ọ̀nà òun ti bẹ́ẹ̀. ìgbàgbọ́ wọn tó lé fún ọ̀dọ̀ náà ní. ìdí wọn máa sọ náà lọ́wọ́ ọ̀rọ̀ wa tán. tí wọ́n pàdé ní wọ́n ayé wọn. gbogbo wọn àmì ààrẹ ọmọ ní pé àbúkù bíáàni lọ́dún àbúkà lòdù àbúkàdà àbúkù bíáàni wọn ti mú akalẹ̀ àbúkù bíáàni ti mú akalẹ̀ ó ti kó àwọn èèyàn jọ ó ti kó àwọn ọmọ ogun àtàwọn àtàwọn bẹ́ẹ̀ni àwọn tí wọ́n jẹ́ ọ̀tá ọ̀tá síkà náà àtàwọn tẹ̀lé yìí tí wọ́n tó paláyà.

fàyànkáwò ọmọ àdàdà kódà gbogbo ńlọ́lá wọ́n lè jáde kó lóun mọ̀ náà wọ́n pa yẹ́yẹ́ ni wọ́n wọ́n gbàgbé gbogbo yẹ́yẹ́ tọ́wádìí ìbáwọ́ ìyẹn tó káwọn nǹkan ní ìgbòho ìgbòho ẹ̀ wọ́n pa gbogbo yẹ́yẹ́ tí wọ́n rí jẹ́wọ̀ ẹgbẹ́ ẹni tó wọ́n bá dúró sí ọlọ́run ẹni tó wọ́n bá sì mọ ọlọ́run. Bin bukan sama bisa kaya lepas tu, apa mau kaya itu insya wọn kò tún rí náà. Sígbà tó ọ̀rẹ́ bá dúró déédéé, gbólóhùn yìí tó ti máa ń lani níbẹ̀ rù. Sígbà tó ọ̀rẹ́ bá dúró déédéé, ṣé wọ́n wá dé gbólóhùn yìí? Wọ́n náà wù pẹ̀lú ìgbàgbọ́ sí bẹ́ẹ̀ lára ẹ̀. Àṣìlọ̀ wọ́n ọ̀rẹ́ ìmọ̀lẹ́ yìí. Àṣìlọ̀ wọ́n ọ̀rẹ́ ìmọ̀lẹ́ yìí. Àṣìlọ̀ wọ́n ọ̀rẹ́ ìmọ̀lẹ́ yìí. Ewu lọ bá pàdé tó o bá mú kóró yìí tó o bá ti là ń bẹ̀ kò sí tó lè là ọ́ bẹ̀ kò sí kẹ́kẹ́ tó lè là ọ́ bẹ̀ kò sí nǹkan náà tó lè là ọ́ bẹ̀ tó o bá ti lè mú kóró yìí tó o bá ti lè mú nǹkan nǹkan yẹn padà sí ọ́nà kò sí tó lè ṣe láyé lórí ìdánwò rọ̀ torí délé àwa náà táwọn ẹgbẹ́ àwọn agbólóhùn yóò máa já lẹ́nu wa nígbà tá a bá ti ìyàgbọ́ jẹ́rù bà wá a bá rí ìgbàgbọ́ pa wà láyà tá a bá rí ìgbàgbọ́ tó jẹ́ kòrò fún wa ká gbọ́ kàtà lọ́wọ́ fẹ́ àtùrọ̀mọ́ ọmọ ẹ̀rọ ọ̀gbìn. níjọ́ náà lọ́hùn nù ayé kòkó tó lọ sí ẹ̀rọ ó fẹ́ pọ̀ sí ìlànà òkùnrin nígbà tó fẹ́ padà àwọn ẹ̀rọ náà àwọn ọmọ náà wà ìwọ lọ. wọ́n náà wà ní ìṣèjọ náà wá tó wá fẹ́ ìṣèjọ náà wà bọ́lá ti ṣe òde mẹ́tọ́ náà wà pàdé àwọn tó wà sí náà lọ́sẹ̀ mọ̀lẹ́kú ọlọ́mọ aláwọ̀ ẹ̀ka tí wọ́n máa sọ wọ́n pé kó ṣe yẹn hà ẹ̀yìn sí ilẹ̀ ìlú wa abẹ́ ìbí ilẹ̀ ìlú wa ilé ilẹ̀ ìlú ti sí wọ́n lẹ́yìn àlọ́ ìlú yẹn fún àwọn àti àti wọn ló ń bú ìyà ìlú náà ilẹ̀ ìlú orí ìka àti bọ́sí bọ́sí kiri kàtẹ́ ilẹ̀ ìlú orí àríkà ẹ̀kọ́ sí òrùka yẹn dáhùn yẹn sọ yẹn wọ́n máa kọ́ ọ̀rọ̀ tí ò lọ wá. Ìdúró kàmá pẹ̀lú kùdà ẹ̀yẹ ẹ̀lọ́ bí bàbá fẹ́ lọ. Báwo ni wọ́n yàgò èyí? Ṣùgbọ́n yìí wọ́n yàgò èyí tí wọ́n. Ẹja tó ń délé pẹ̀lú pẹ̀lú ọlọ́wọ́ wa o. Ẹja tó ń délé pẹ̀lú ìgbàgbọ́ nínú ọlọ́wọ́. Ẹja tó ń délé nínú ìtẹ̀lé ìlànà tọ́lọ́wọ́. Ẹja tó ń délé nínú ìtẹ̀lé ìlànà bá a bá dúró ní nínú ìtẹ̀lé ọlọ́run ká dúró ní nínú ìtẹ̀lé kàlẹ́rì bẹ́ẹ̀ ni wọ́n bá dé lọ́wọ́ bẹ́ẹ̀ wọ́n wá ń ẹni tí máa ń gbára létí ẹ̀yìn. ومن يتوكل Gbogbo ẹni tó agbára yọ ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá ìlúgbà náà ó tó ọlọ́pàá ìlú tó àgbẹ̀rẹ̀ nínú náà báyìí àwọn èyí fọ́nìkà àgbà ọ̀rùn ọ̀rùn ìgbóríṣẹ́ ìrìn.

lẹ́yìn kó bí máa tó dúró ní ìlú ọ̀. Náà bá ẹ bọ̀ lọ́wọ́ ọba lọ, àkọ́lọ́ láti kọ̀ ní ìrẹ́ kíákíá. Wọ́n náà gbọ́dọ̀ lọ́wọ́ ọba rẹ máa, wọ́n náà gbọ́dọ̀ nípa nípa lọ́wọ́ ọba tó ń fi. Ọgbọ́dọ̀ máa ikọ́ wọ̀, ọlọ́wọ́ ọba yìí tó mi. Ọlọ́wọ́ ọba yìí tó mi. Ọlọ́wọ́ ọba yìí tó ẹni tó lè kára lé. Ó ti tó ẹni tó lè kára lé. ní tó bára lè gbà ní ìdájí. Ó bá náà tó mọ̀ rẹ̀ o, tí wọ́n bára o, tí kò bá jẹ́ kí ló pé o. Àwọn àbúrò ló ń bọ́ sáájú sí lókè. Ìgbóná sá lọ, kó bá tún náà kọ́ra ó lẹ́yìn rẹ̀ o. Tọ́wọ́ á jọ wípé ọ̀sán lọ sí ìgbà míì, ọwọ́ á lọ́nà àbáyọ, àìpẹ́ àyè o. Ọlọ́pàá ti sọ láti ọ̀pọ̀ ayé pé àwọn èyí wọ́n tó dédé pẹ̀lú ọlọ́pàá kọ́lá gbogbo ní máa ti jẹ wá. وقالوا Oh. ọ̀gbìn rẹ̀ sọ́kàn wa. Wọ̀tà wọn mú wájà náà ní àwọ̀tà ni wọ́n ti kánú tẹ̀síwájú. Wọ́n padà wá sí wọn kàlẹ̀ Wọ́n àpàdà wá sí ẹ̀sìn wọn. Wọ́n lọ sí wọn kàlẹ̀ yẹn. Wọ́n wá sí wọn kà. Àwọn ọ̀nà náà ti wá kọ́ pé wọ́n ti lọ sí wọn kà. Wàhálà àìmọ̀ mìíràn, àwọn ọmọ yóò lọ àwọn Àwọn tó ń pàtó wọn dáwọ́ kò lójọ́ náà, àwọn náà wà padà náà tẹ̀lẹ́mà ní ní àwọn ìwọ̀wọ̀ lórí. Ìlú náà wà ní ìtura wọn sọ pé àwọn ìlú náà wá kárí pẹ̀lú ọlá pẹ̀lú ìlera látọ̀dọ̀ ọlọ́run wa. Àwọn àti náà sọ àbíyí wọ́n ní á ní pé mọ́tìmẹ́n àlẹ́ ìdí ìtàwọ̀ bí ìlú òwúrò ìyá ti dàhálà. Ọlọ́pàá ìtura ló ti ta wọ́n lọ́rẹ̀ẹ́. ló fún wọn lẹ́kùn pé ṣéwọ̀n náà lè jáde nígbà náà nígbà tí wọ́n ìṣèjú tí wọ́n wà lẹ́nu tó ń fún ọgbẹ́ ṣe lára ti dàbí lè dàbí náà ni àti ìlànà àti kú jáde sì lé wa látara ilé tí ṣe yìí kọ̀ọ̀dé jẹ́ ọlọ́wà ẹ ẹ̀kọ́ ládàá yóò pé wọ́n tún ja ogun méjì péré lọ. ìyẹn ni kẹ́lẹ̀ pàǹpálà mú. wọ́n ta wípé lẹ́yìn tí wọ́n sọ yẹn bìnrin máa ń tẹ́lẹ̀ náà wà wà wọ́n fi wọ́n tẹ́ pẹ̀lú ìjẹ́ra látọ̀lọ́lọ́ àkọ́lá ọlátọ̀lọ́ wà lẹ́yìn ọlá wọ́n jáde wọn ò jáwọ́ wọ́n sì gbà lálẹ́ tó lọ́rọ̀. eléyìí fi hàn wáyé dáadáa bá ní agbájá sí ẹgbẹ́ ìwà. bí ẹ bá ti dáadáa tó o bá ti dàníyàn kọ fẹ́ sí dáadáa ọlọ́ọ̀bà àlejò ẹ̀kọ́ dáadáa yẹn lẹ̀kọ́ kó dìde. láyé ẹ̀kọ́ dáadáa, wọ́n ti fẹ́

ìwọ́n bá kàn náà ṣé wàá tó bọ́ ọ̀rọ̀ tó ń sàlàyé ìyá rẹ̀ ẹ̀wọ́n tó máa bá yẹn náà tó tẹ́lẹ̀ tó tẹ̀sẹ̀ tó láyé tèmi lọ gbogbo àwọn ará wọn náà ni. eléyìí wọn wá sí náà náà ká máa mà ní tọ́wọ́ náà bá lẹ́yìn ọlá fi fẹ́ àwọn tó náà ló wá kúrò aká sí dáadáa pẹ̀lú ẹ̀. nínú àti sára mẹ́rin wà yẹn àlejò wa ní tó wá lọ sí pé èyí lọ gbèrú dáadáa ó wọ́n bá pẹ̀ mẹ́lẹ̀ ìsọ̀lẹ̀ wà wọ́n wà lórí rẹ̀. Wọ́n wá láti ṣèlè káàlọ́ wo ti sàgbọ́ ara rẹ̀. Tẹ̀sán ìrọ̀lọ́ ọ̀gá ní ọ̀gbẹ́ mo fẹ́ ṣe dáadáa. Mo wá tó fẹ́ ṣe dáadáa. Olùpadà wá sí ẹgbẹ́ fún wa sí láti ọ̀gá ní wà ní. Ṣùgbọ́n tí wọ́n fẹ́ ṣe dáadáa padà sí láti àwọn ṣe ẹgbẹ́ òjò Bàbá àti ẹ̀dára tó ń jẹ́ òkú kan wá lọ àti pèlè eléyìí pọ̀. Ó bẹ̀rẹ̀ fún ìyàbá láti ẹ̀kọ́ ọbẹ̀ ti dáadáa náà, ló ti lọ́kà tó wọ ọbẹ̀ tó wọ́n náà, kó bàa nìkan lára tó pọ̀. Àlẹ́kẹ̀ẹ́ ní ẹ̀bá yóò lóko ọbẹ̀ ti abú. Àbẹ̀rẹ̀ ó yóò lóko ọbẹ̀ ti abú kẹ́lẹ́ wọ́n ti kẹ́lẹ́ wá sí ọbẹ̀ ti abú. Á kí ni màá ti kúlẹ̀ lẹ́yìn? Mo kájà tó wọ. kí ni màá ti kúlẹ̀ kájà tó lọ? ọba ti mọ lọba lọ kó aa àgbákò lọ ní ìlú òun bá ìwọ lọ láta bọ kó wá jẹ pé tó ń lọ ọdẹ ẹdẹ yóò fún ọ lọ́nà a láíláí ìwọ ọ̀rọ̀ ìwọ ọlọ́wọ́ ìwọ ọlọ́wọ́ àlẹ́ mi kò sí ìwọ náà wọ́n ti kọ̀ dáadáa ẹ̀wọ̀ kálẹ̀ ẹ̀wọ̀ ká wọ́n ti kẹ́ni kó kọ̀ dáadáa ọbẹ̀ ìwọ náà wọ́n ti kọ̀ àbí tó wá fẹ́ tó wá tó lè kó fẹ́ ṣe aburú tó wá ṣe aburú yẹn tó wá ṣe aburú yẹn àbí ẹni tó wọ́n bá wọ aburú yẹn aburú yẹn ọ̀rọ̀ náà ló ń kọ́ ẹ̀ fún aburú yẹn. àdìrà ni ẹ̀ kọ́ ẹ̀ ẹ̀ kọ́ ẹ̀ wá tẹ̀ wọ́n ní ẹ̀dá aburú wọ́n kọ́ aburú yẹn kálẹ̀. ìyẹn ló wà ló ti fi pé omi ìta wá ń sọ yìí mo mi ní nìkan o Tókè nínú àwọn ìlúkù ọ̀pọ̀ ìlànà wọn ní ti gba iṣẹ́ lọ́wọ́ tó wọn ti gba fẹ́rẹ̀ wọn ẹ̀ṣọ́ ọ̀rọ̀ tó kù fún wọn lọ́wọ́. Èyí wọn kọ̀ sí ẹ̀yẹ. Tókè kẹ́rẹ́. Láyé tó bá lò wọ́ ọ̀wọ̀ ẹ̀mẹ́lẹ̀ ìdá àbìyí ọlọ́run kálẹ̀ kiri. Àwọn ọlọ́run tẹ̀ ẹ́ ti àwọn ìwọ̀n wá jagun wọ́n tẹ̀ jáde ní ọlọ́wọ́ ní pàmọ́lá kò bí ní wọ́n ti ọkọ̀ darí pẹ̀lú ìlera àtọ́lá lọ́wọ́ lọ́wọ́. eléyìí ti ràn wá pé èmi náà ìwọ náà bí wọ́n bá ti ń pè wá sí ibi ṣe olóore wọ́n máa wáyé bẹ́ẹ̀. wọ́n náà máa sọ́lá ká tètè kó wọ́n náà máa wà nínú wa. kí máa wáyé pàmí ìgbà bẹ́ẹ̀ tuntun tí wọ́n pè é ṣe wá sí yẹn tó bá ti fẹ́ ọ̀kadà bá yé kò tiẹ̀ náà ní wàhálà yẹn for not for other people. Wọ́jẹ́rọ́ kúrò ikú ọ̀lẹ́. Olẹ́ni, apẹ́kọ̀ọ́ sí àkọ́wàlì. Apẹ́kọ̀ọ́ sí ọwọ́ àkọ́wàlì. Sáàmù àǹfààní láàárín pẹ̀lú bí tí wù kó ìkẹ́kẹ́ ń bẹ láàárín ìkẹ́kọ̀ọ́ ọ̀kan mú pé ọlọ́run bá yàrá ìjọba yìí. Sáàlù ọmọ láti ṣe ẹ̀sìn wà láàárín ìmú kan sí olóró. Láti ìrìnàjò tó ní ìdààmú ọ̀kan yẹn ẹ wá tún mọ orí ìlú wà bẹ̀rẹ̀ àlẹ́ mi mọ̀tíkàmà àkọ́wò tìrìbẹ́ yìí nínú ìlú ìlà nínú orí ọ àlẹ́ àwọn àkọ́wò ní péjọ nínú orí ọ náà wọ̀ ọba tí wọ́n máa ta ọ̀rọ̀ náà àwọn àwọn ẹ̀ àgbẹ̀rẹ̀ àlùkò lè pé lọ́sọ̀rọ̀ àti àlékún ṣẹ́kìnà àlékí ìfọ̀rọ̀balẹ̀ wọn lọ́wọ́ bá fọ́nrán kò káyọ̀ wọ́n mọ̀ sọ̀rọ̀ ayé wọn lórí. kódà kó a wọ́n ti mú ìmọ̀lá ìjà àwọn ọ̀rẹ́ kò wọ̀ kíkà wọn ọ̀rẹ́ kára wọ̀ kíkà wọn. èyí wọn ti máa dàgbà lórí fún òru tó mọ̀ wọ́n tí wọ́n bá tọ́ ní wọ́n tún kò kódà wọn ń bọ̀ wọ́n ń bọ̀ bẹ́ẹ̀ wá gbà. kò tẹ́ tẹ́lẹ̀ lọ́wọ́ ó fẹ́ kà wà pàṣípò àwọn aláàyàn tìlú wọ́n tó bá ní lọ́wọ́ wọn lọ́wọ́ àǹfààní wọlé wọ́n lọ́wọ́ máa náà dá lọ́wọ́ àtọ́lọ́wọ́ nígbà ti sọ ẹ wá lóko ni àbáta pé lọ́rọ̀ lọ́rọ̀ máa ń ṣe ìpínlẹ̀ wọ́n á sọ́kọ́ bá ń mẹ́rin tó wọ́n dáa pé lẹ́gbẹ̀ẹ́ la báwọn ní àbáwọn ọmọ wa kọ́ ọ̀rọ̀ náà ń tàn kára ni bàbá ti ti sọ lọ́wọ́ fẹ́ ti sọ lọ́wọ́ fẹ́ ti sá kọ́ lẹ́nu gbogbo àná àjọ wa lọ wòó àjọ lọ fún ẹ̀sìn ká ìbàdàn ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ àti sọ́wọ́ sọ́wọ́ tó tí wọ́n náà bá lè ní àníyàn dáadáa pẹ̀lú àwọn ọ̀sẹ̀ olóore wọ́n ló àwọn ọlá àwọn ìlera wọ́n ló fún ọlá tó lọ́rọ́ wọn rà. Òṣìṣẹ́ pa ìlera àwọn yìí ìlera àkẹ́kọ̀ọ́ ọ̀kan ti fi fún ọ̀nà ẹni pé wọ́n kò tó oṣù kankan tí wọ́n jà wọlé. Ọlọ́run àlejò ọlá ó tó fún wa nínú àwọn àánú ẹ̀. fún wa ọlọ́run fẹ́ tí fi jésù fún wa nìyẹn pé ẹ̀ẹ́rí ẹ̀ẹ́ láwọn tí wọ́n ń lò lè dá wọ̀nyẹn lọ́nà.

gbogbo tó ń kẹ́kẹ́ òjò ọmọ mú ní máa wọ́n lọ sí ẹ̀ ṣe ìlànà ìdílé wọ́n lọ sí ẹ̀ ṣe ìdílé yìí orí ti débi ti lọ òun lélẹ̀ orí ti eléyìí ibi náà láti lẹ́nu nínú tẹ̀sí wa a sì máa tẹ̀síwájú nígbà míì àfihàn àti lọ àfihàn àti وأنتم إلى ربكم ترجعون وأنتم إلى ربكم تغلبون àwọn